èyí ni ètò ẹ̀kọ́ bíbélì tí ó ń dé sí etí ìgbọ́ yín tí a ti pèsè sílẹ̀ láti ilé ìgbọ́hùn sílẹ̀ ti ẹ̀kọ́ SIM ìgbàjà ẹ gbé bíbélì yín kí a sì jọ kíyèsí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ìbùkún fún ọkàn yín a ó fẹ́ láti rí ìwé yín ẹ kọ ìwé sí olùdámọ̀ràn ilé ìgbọ́hùn sílẹ̀ ti ẹ̀kọ́ SIM PMB 504 ìgbàjà Kwara State Nigeria kí ọlọ́run kí ó bùkún fún ọkàn yín àmín. ará nínú olúwa mo kí yín kó àbọ̀ sínú ètò pàtàkì yìí tí a pè ní la bíbélì já ọ̀rẹ́ yín ọ̀wọ́n nínú iṣẹ́ ìhìnrere amos ọlájídé agboola lọ́lọ́run ń lò láti bá yín sọ̀rọ̀ àyìn ọlọ́run lógo fún àǹfààní ńlá àti ààyè tí ọlọ́run fi gbà wá lónìí lábẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run à ń kíyèsí nínú ìwé orin dáfídì orin ẹ̀karùn-ún lé ní ọgọ́rin láti ẹsẹ̀ ìkíní dé orin ẹ̀kẹrìndínláàádọ́rùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún ó túmọ̀ sí pé orin dáfídì orin ẹ̀karùnléní ọgọ́rin àti ìkẹrìndí àádọ́rùn ni à ń kíyèsí lónìí kí olúwa kó má ṣàláì bùkún fún wa bí a ti ṣe ń kíyèsí ọ̀rọ̀ rẹ̀ ìdápadà àwọn ọmọ ìsírẹ́lì ọjọ́ iwájú ni kókó ẹ̀kọ́ wa tòní ìdápadà àwọn ọmọ ìsírẹ́lì ní ọjọ́ iwájú òun lohun tí a ń kíyèsí mo bẹ̀rẹ̀ sí ní kà nínú ìwé orin dávidi orin ẹ̀ karùn-ún lé ní ọgọ́rin láti ẹsẹ̀ ìkíní rẹ̀ olúwa ìwọ ti ń ṣe ojú rere sí ilẹ̀ rẹ ìwọ ti mú ìgbèkùn jákọ́bù padà bọ̀ ìwọ ti dárí àìṣedéédé àwọn ènìyàn rẹ jì ìwọ ti bò gbogbo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ ìwọ ti mú gbogbo ìbínú rẹ kúrò ìwọ ti yí padà kúrò nínú gbígbóná ìbínú rẹ yí wa padà ọlọ́run ìgbàlà wa kí o sì mú ìbínú rẹ sí wa kí o dá ìwọ yóò bínú sí wa títí láé ìwọ yóò fa ìbínú rẹ jáde láti ìrandíran ìwọ kì yóò tún mú wa sọjí kí àwọn ènìyàn rẹ kí ó lè máa yọ̀ nínú rẹ olúwa fi àánú rẹ hàn fún wa kí o sì fún wa ní ìgbàlà rẹ èmi yóò gbọ́ bí ọlọ́run olúwa yóò ti wí nítorí tí yóò sọ àlàáfíà sí àwọn ènìyàn rẹ̀ àti sí àwọn ènìyàn mímọ́ rẹ̀ ṣùgbọ́n kí wọn kí ó má tún padà sí wèrè nítòótọ́ ìgbàlà rẹ súnmọ́ àwọn tí ó bẹ̀rù rẹ kí ògo kí ó lè máa gbé ilẹ̀ wa àánú àti òtítọ́ pàdéra òdodo àti àlàáfíà ti fi ẹnu kò ara wọn lé ẹnu òtítọ́ yí òru jáde láti ilẹ̀ wá òdodo yóò sì bójú wo ilẹ̀ láti ọ̀run wá nítòótọ́ olúwa yóò fúnni lé èyí tí ó dára ilẹ̀ wa yóò sì máa mú àsunkún rẹ̀ wá òdodo yóò ṣáájú rẹ̀ yóò sì fi ipasẹ̀ rẹ̀ ṣe ọ̀nà jẹ́ ká gbàdúrà ọlọ́run alágbára a lógo lónìí ọlọ́run wa nítorí àǹfààní mìíràn tí ẹ tó fi fún wa láti lè ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ yín jọ̀wọ́ ọlọ́run nínú ipò ọlá àti tẹ̀dó ìwà mímọ́ yín bá wa sọ̀rọ̀ lónìí ọlọ́run wa ní orúkọ jésù kristi olùgbàlà wa àmín. Ah, lẹ́ẹ̀kan sí mo ń lo àǹfààní yìí láti kí yín kú àbọ̀ ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ̀ka ètò yìí sí pàtàkì lónìí gẹ́gẹ́ bí a ṣe ń kíyèsí ìdápadà àwọn ọmọ ìsírẹ́lì ọjọ́ iwájú mo fẹ́ kí olúkúlùkù wa bẹ̀rẹ̀ sí ní fo ọkàn bá ètò yìí lọ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ láti gbé bíbélì wa kí a fa bíbélì náà mọ́ra kí a sì jùmọ̀ máa ń ṣe àgbéyẹ̀wò ohun tí ọlọ́run ní fún wa bí a ti ṣe ń tẹ̀síwájú lónìí àdúrà mi ni wípé ọlọ́run nínú ọ̀pọ̀ àánú rẹ̀ kí ó má ṣàlàyé ìbùkún fún wa àmín. tí a bá wò nínú ìwé orin dáfídì orin ẹ̀karùn-ún lé ní ọgọ́rin ní ẹsẹ̀ ìkínní bíbélì wí fún wa wípé olúwa ìwọ ti ń ṣe ojú rere sí ilẹ̀ rẹ ìwọ ti mú ìgbèkùn jákọ́bù padà bọ̀ àwọn tó máa ń wá àfin ìdí kókò àwọn lédè gẹ̀ẹ́sì tá máa ń pè ní critics àwọn tó ṣe wípé wọ́n máa ń ṣèwádìí àwọn nǹkan mìíràn tí ò tilẹ̀ yẹ ọ̀pọ̀ ohun tí wọ́n wò tàbí tí wọ́n rò nípa orin dáfídì yìí ó ní pé orin dáfídì yìí wọ́n ní ó ń sọ nípa ìdápadà àwọn júù sí ilẹ̀ wọn lẹ́yìn wàhálà tàbí ìdààmú ti bábílónì ìgbèkùn bábílónì bẹ́ẹ̀ sì ni tí a bá ní láti kíyèsí àwọn ènìyàn díẹ̀ ó ló padà sí ilẹ̀ náà àwọn ènìyàn tí wọ́n dé níbi bí nǹkan bí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta ni àwọn ènìyàn tí ó padà sí ilẹ̀ wọn ẹ mọ̀ wípé ọgọ́rọ̀ àwọn ènìyàn ni wọ́n ṣe aláìpadà dípò kí orin dáfídì yìí kí ó máa tọ́ka sí ìdápadà lẹ́yìn wàhálà àti ìdààmú ti bábílónì tàbí ìgbèkùn bábílónì dípò kí orin dáfídì yìí máa sọ̀rọ̀ nípa rẹ̀ orin dáfídì yìí ń sọ̀rọ̀ nípa ohun tí í ṣe ti ọjọ́ iwájú nípa ti ìjọba èyí tí ó ń bọ̀ èyí tí a ó mú padà fún ilẹ̀ náà tẹ́ wo orin dáfídì orin ẹ̀ka àrùn lé ní ọgọ́rin ní ẹsẹ̀ ìkíní ó ní olúwa ìwọ ti ń ṣe ojú rere sí ilẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọlọ́run ti sàánú fún ilẹ̀ ìsírẹ́lì ọlọ́run kọjú sí wọn ọlọ́run ṣe wọn lóore ẹ̀gàn níhẹ̀ ọ̀kanlọ́kọ̀ọ̀kan òjọ ká àwọn ìbùkún àti ọwọ́ agbára ọlọ́run tó dàbí ìrírí fún wọn ọlọ́run mọ̀ọ́mọ̀ ó ṣe wọn lóore ni bí ọlọ́run alágbára bá ní láti wo ta ìṣedédé wọn bí kò ti ṣe ní láti wo ta ìṣedédé rẹ àti ta ìṣedédé mi lónìí láti ṣe wá lóore bẹ́ẹ̀ lọ́lọ́run kò wo àìṣedédé àwọn ènìyàn wọ̀nyí nígbà tí wọ́n bá ṣẹ̀ olúwa bá wọn wí olúwa sì tún kọjú sí wọn olúwa tún ṣe wọn lóore bíbélì wípé ìwọ ń ṣe ojúrere sí ilẹ̀ rẹ ìwọ ń ṣe ojúrere sí ilẹ̀ rẹ ó ní ìwọ ti mú ìgbèkùn jacob padà bọ̀ èyí kò sọ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ ìdápadà lẹ́yìn ìgbèkùn bábílónì ṣùgbọ́n ń sọ nípa ìjọba èyí tó ń bọ̀ wá fún ìsírẹ́lì ètò ọlọ́run fún ìsírẹ́lì ètò tó lágbára ni kò lè yé ènìyàn lẹ́ran ara a máa rí i pé báwọn ènìyàn wọ̀nyí ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó síbẹ̀ ọlọ́run sì fẹ́ wọn wòlíì sakaraya tilẹ̀ pè wọ́n ní ẹyin ojú ọlọ́run tẹ́ bá wo ẹsẹ̀ ìkejì ó ní ìwọ ti dárí àìṣedéédé àwọn ènìyàn rẹ jì ìwọ ti bò gbogbo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ bí ọlọ́run bá wo àìṣedéédé àwọn ènìyàn wọ̀nyí ọlọ́run á ṣèbáwí fún wọn lákòókò tó tó àti tó yẹ òtítọ́ ni òwe yorùbá wípé bí a bá fi ọwọ́ ọ̀tún bọ́mọ wí a fi tòsì fàmọ́ra ọlọ́run a sì tún fà wọ́n mọ́ra ọlọ́run a tún kọjú sí wọn ọlọ́run a tún ṣe wọ́n lóore. nínú ìwé málákì ìwé wòlíì málákì estra nehemiah hagai sakaraya a ó rí dájúdájú wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà la ṣe ìbáwí fún àwọn ọmọ ìsírẹ́lì nígbà tí wọ́n ń rìn ní àwọn ọ̀nà tí kò tọ́ tí kò sì yẹ ṣùgbọ́n nígbàkigbà tí wọ́n bá wá ojú ọlọ́run nígbàkigbà tí wọ́n kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ nígbàkigbà tí ọlọ́run tí ó pe àkíyèsí wọn sí ojúṣe wọn àwọn ènìyàn wọ̀nyí àti tún jẹ́ àdùn àti oore sísin olúwa ìdí nìyí ìwọ olùgbọ́ mi tí a fi ní láti kọ àwọn ohun tí ò ní jẹ́ kí a rọ́nà lọ sílẹ̀ kí a lè láǹfààní láti jẹ gbogbo àdùn àti láti ní àǹfààní láti ní oore ọ̀fẹ́ àti gba gbogbo ẹ̀tọ́ èyí tó ń bẹ nínú sísin olúwa nínú ìwé orin dáfídì orin ẹ̀kárùn-ún lé ní ọgọ́rin ní ẹsẹ̀ ìkẹta bíbélì wípé ìwọ ti mú gbogbo ìbínú rẹ kúrò ìwọ ti yí padà kúrò nínú gbígbóná ìbínú rẹ. a níhìn yìí wípé ọmọ tí baba bá fẹ́ ni baba ń bá wí gẹ́gẹ́ bí olùkọ́ ìwé bẹ́rù ti wí pé bí èmi bá fi yín sílẹ̀ láì ní ìbáwí ọmọ àlè níyín. ọlọ́run bínú sí àwọn ọmọ Ísírẹ́lì nígbà táwọn ènìyàn wọ̀nyí yẹ fún ìbínú ọlọ́run ṣùgbọ́n nínú ìbínú ọlọ́run máa rántí àánú ó máa rántí àánú àwọn ènìyàn wọ̀nyí náà mọ̀ wípé ìbínú ọlọ́run ti yí kúrò lọ́dọ̀ àwọn ara àwọn ìrírí ìbínú ọlọ́run fún àwọn ọmọ ìsírẹ́lì àwọn orílẹ̀-èdè tí kò tó wọn àwọn orílẹ̀-èdè tí ò lè dúró níwájú wọn àwọn orílẹ̀-èdè tí ò tẹ́rú tó lè pè wọ́n níjà òun ni wọ́n ń di àwọn tí ó ń ṣẹ́gun àwọn ọmọ ìsírẹ́lì nínú ogun nítorí àìṣedédé àti ẹ̀ṣẹ̀ wọn. wá gbàkàrà wá gba dùndú làwọn olówó òde òní fi ń tan ọmọ tálákà jẹ ìgbàkigbà táwọn ènìyàn wọ̀nyí bá ti gbẹ̀tàn èṣù tí èṣù sì rí wọn mú wọn á sì di ẹni tí àwọn ènìyàn tí ò tó láti lè dúró níwájú ẹni wọn á sì máa fi àwọn ènìyàn wọ̀nyí sakọ. mi ò mọ inú ìdè tàbí ìnira tó wà bóyá nítorí àìṣedédé bóyá nítorí àìdúró tó nínú ìlànà ọlọ́run mo gbàdúrà wípé olúwa yóò pojú wò látọ̀run wá yóò sì sàánú fún ọ kẹ́kọ̀ọ́ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wá ojú ọlọ́run kí o sì mọ ohun tí ṣe oore àti àánú rẹ̀ nínú ayé rẹ̀ bó bá wọ ẹsẹ̀ ìkẹrin ó ní yí wa padà ọlọ́run ìgbàlà wa kí o sì mú ìbínú rẹ sí wa kí o dá onísáàmù ń wòye pé bí ọlọ́run bá lè tún ènìyàn ṣe nígbà náà ènìyàn yóò rí ojú rere ọlọ́run bí ọlọ́run bá lè tún ayé wa ṣe àìṣedéédé gẹ́gẹ́ bí àìsáyà ti kígbe nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ rẹ̀ òun ló ń yà wá kúrò lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ẹ̀ṣẹ̀ ló ń gbé ọ̀gbun tó lágbára tó ṣe wípé àti lè gòkè rékọjá sí ọ̀dọ̀ ọlọ́run alágbára odò ìnira fún ènìyàn onísàmù wojú ọlọ́run fún ìyípadà ó wojú ọlọ́run fún agbára ńlá tó tó láti ranni lọ́wọ́ ó kẹ́gbàǹjarè ó wo ibi tí í ṣe ìtẹ́ àánú ó wo ibi tí í ṣe orísun agbára ó wo ibi tí ènìyàn ti lè láyọ̀ ó wá kígbe wípé yí wa padà ọlọ́run ìgbàlà wa kí o sì mú ìbínú rẹ sí wa kí o dá ìbínú ọlọ́run ìbínú gbígbóná ni iná ajónirun ni nítorí náà ìbá má ṣe nípa ọ̀pọ̀ àánú àti oore ọ̀fẹ́ ọlọ́run nínú ayé ẹnìkọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ni ìbá ti dẹ́ni ìgbàgbé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí pé ọlọ́run wa ẹlẹ́yinjú àánú ni bí onísáàmù ti mọ ibi tí í ṣe orísun ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ló dára ló sì tọ́ ló yẹ fún ìwọ ọmọ ọlọ́run láti mọ̀ dájúdájú wípé nínú jésù olùgbàlà ni àánú gbé wà nítorí náà wá ojú rẹ̀ fún àyípadà ayé rẹ̀ má ṣe wò bí ẹni wípé ẹ̀ṣẹ̀ tìrẹ ti pọ̀ jù má ṣe rò bí ẹni wípé ẹ̀ṣẹ̀ tìrẹ ti kọjá èyí tí ó lè gba ìdáríjì níwájú ọlọ́run ọlọ́run alágbára ó ní ìpèsè fún ènìyàn gbogbo kìkì pé kí o jẹ́wọ́ àìṣedédé rẹ kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí o sì rí àánú rẹ gbà. ó ní ìwọ yóò bínú sí wa títí láé ni ìwọ yóò há àfa ìbínú rẹ jáde láti ìrandíran ọlọ́run ìgbà wo lọ fẹ́ bínú sí wa dà àkókò wo la lè fi gbà láti fi farada ìbínú rẹ olùkọ́ ìwé bẹ́rù wípé ohun ẹ̀rù ni láti ṣubú sí abẹ́ ìbínú ọlọ́run ìgbà mélòó lẹ́nìyàn lè fi farada ìbínú ọlọ́run elédùmarè ìdí nìyí tí onísàmù fi ń wòye wípé àfi kí ọlọ́run kí ó yí wa padà ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ ìkẹsàn-án àti ìkẹwàá nítòótọ́ ìgbàlà rẹ̀ súnmọ́ àwọn tí ó bẹ̀rù rẹ kí ògo kí ó lè máa gbé ilẹ̀ wa àánú àti òtítọ́ pàdéra òdodo àti àlàáfíà ti fi ẹnu kò ara wọn lé ẹnu fún ẹnikẹ́ni tí ó ní ìgbàlà fún ẹnikẹ́ni tí ó bẹ̀rù ọlọ́run fún ẹnikẹ́ni ẹni tí ó páyà ọlọ́run elédùmarè irú ènìyàn bẹ́ẹ̀ ó ń rí àánú gbà ìdí nìyí tí ẹsẹ̀ kẹwàá fi wípé àánú àti òtítọ́ ó pàdéra ó tẹ̀síwájú láti wípé òdodo àti àlàáfíà sì fi ẹnu kò ara wọn lé ẹnu kí ló ń tó ń bẹ nílé ijó tí ò sí nílé ìlú ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọ̀gọ̀rọ̀ àwọn tí ó pe ara rẹ̀ ní onígbàgbọ́ tàbí àwọn aláìwà bí ọlọ́run tí wọ́n ń wá káàkiri nínú ẹgbẹ́ òkùnkùn tẹ́ ń wá káàkiri nínú ẹgbẹ́ ayé tẹ́ ń tẹ̀lé sátánì káàkiri tẹ́ sì ń ṣe ìfẹ́kúfẹ́ rẹ̀. bí a bá lè farabalẹ̀ wá ọlọ́run nígbà náà lójú inú wa ó tó là wípé àsọlọ́run lẹni tó ní ìpèsè tó dára fún ni àsọlọ́run lẹni tó ní ìpèsè tó dára fún ni gbogbo èyí tó kù ìrégbè ni báwo ni ìbá ti dára tó bó bá gbégbá ìrégbè kalẹ̀ tó o sì kẹ́kọ̀ọ́ láti mọ̀ wípé nínú ọlọ́run ni gbogbo ti ṣe agbára àti ìyanu gbé wà ẹsẹ̀ kọkànlá òtítọ́ yóò rú jáde láti ilẹ̀ wá òdodo yóò sì bójú wo ilẹ̀ láti ọ̀run wá nítòótọ́ olúwa yóò fúnni lé èyí tí ó dára ilẹ̀ wa yóò sì máa mú àsunkún rẹ̀ wá. àìbá ọlọ́run ẹlẹ́dàá wa dọ́gba ló ń ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti pọ́njú èyí tó ń dojúkọ wá lónìí ilẹ̀ náà kọ̀ ilẹ̀ òso èso tó dára mọ́ bẹ́nìyàn ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ohun tí ènìyàn ń rí kò dàbí ohun tí ó yẹ kí ó jáde bí a bá bá ọlọ́run dọ́gba nítorí náà gẹ́gẹ́ bí a ṣe ké gbàǹjarè lẹ́sẹ̀ kéjo ni ẹsẹ̀ ìkéje pé ọlọ́run fi àánú hàn fún wa kí o sì fi ìgbàlà fún wa ìgbà tá a dé ẹsẹ̀ ìkẹjọ ó tún sọ̀rọ̀ nípa ìdájọ́ ọlọ́run àti ẹsẹ̀ ìkẹsàn ṣùgbọ́n ní ẹsẹ̀ kọkànlá àti ẹsẹ̀ ìkejìlá à ń láǹfààní àti rí wípé òtítọ́ ó lè rú jáde láti ilẹ̀ wa bẹ́ẹ̀ ni òdodo yóò sì bójú wo ilẹ̀ láti ọ̀run wá bí ènìyàn bá bá ọlọ́run alágbára làjà bí ènìyàn bá bá ọlọ́run alágbára dọ̀rẹ̀ bí a bá yọwọ́ kúrò nínú àpọ̀n tí kò yọ̀ tí a sì kẹ́kọ̀ọ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́run àwọn ohun tí ènìyàn ti pàdánù nígbà kan rí bí ìgbà tí a mú dá ìkó lọ sí òní padà ni a dàbí ẹni wípé ènìyàn ńlá làá ní ẹsẹ̀ ìkẹtàlá èyí tí ṣe ìparí orin dávidi orin ẹ̀karùn lé ní ọgọ́rin ó ní òdodo yóò sì ṣáájú rẹ yóò sì fi ipasẹ̀ rẹ̀ ṣe ọ̀nà àrí wípé nígbà tí jésù kristi olùgbàlà tí ó bá jọba jésù ń jọba pẹ̀lú òdodo ó ń jọba pẹ̀lú òtítọ́ orin dávidi yìí gẹ́gẹ́ bí mo ti sọ fún wa ní ìbẹ̀rẹ̀ ni ó ń sọ jùlọ nípa ìjọba èyí tí a ó dá padà fún Ísírẹ́lì ṣẹ́sì mọ̀ pé Jésù ọmọ Ọlọ́run lọ́ba àwọn ọba òun ni Ọlọ́run àwọn Ọlọ́run ìgbàkigbà tí Jésù ọmọ Ọlọ́run bá gun orí àléfà gbogbo àìsàn òdodo èyí tó ń bẹ lókè erùpẹ̀ lónìí gbogbo ẹ̀ ni yóò gbé jẹ́ gbogbo ẹ̀ ni ilẹ̀ ó pa kéṣe bẹ́ẹ̀ ni òdodo àti àlàáfíà yóò sì pàdéra ìjọba Jésù ọmọ Ọlọ́run nìyẹn Bíbélì sọ fún wa wípé ìgbàlà rẹ̀ súnmọ́ etílé àánú àti òtítọ́ ó pàdéra òdodo àti àlàáfíà yóò sì fi ẹnu kò ara wọn lé ẹnu ìjọba jésù ọmọ ọlọ́run nìyí mi ò mọ ìjọba kan èyí tá a lè rí tó ti mú kí kínú wa kó dùn tó ti dùn wá nínú tó ti mú kí ayọ̀ kí ó jẹ́ tiwa ṣùgbọ́n gbogbo bí ó ti lè wù kí ó rí kò tó ohun tí a lè fi ìjọba jésù kristi ọmọ ọlọ́run ẹni tí òun ti kára rẹ̀ ń ṣe ọmọ aládé àlàáfíà ọ̀pọ̀ ìbànújẹ́ ló ń bẹ nínú aginjù ayé lónìí bẹ́nìyàn bá dunnú tàbí ènìyàn bá yọ̀ láàrin ìṣẹ́jú bíi márùn-ún àárọ̀ ẹlòmíràn tí ó lo ìṣẹ́jú bíi mẹ́wàá láti fi banújẹ́ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ẹnìkan bẹ ẹni tó ń ṣe orísun ayọ̀ ẹnìkan bẹ ẹni tó ń tìkára rẹ̀ ń ṣe ọmọ aládé àlàáfíà ẹni tí ó sì fi òdodo ṣe amọ̀nà àti àkọlé ètò ìjọba rẹ̀ òní bíbélì ń sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú ìwé orin dáfídì orin ẹ̀karùn-ún lé ní ọgọ́rin ẹ jẹ́ ká lọ sí orin ẹ̀kẹrìndínláàádọ́rin láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ kẹtàdínlógún nínú ìwé orin dáfídì orin ẹ̀kẹrìndínní àádọ́rin yìí a tó ní àǹfààní láti tún wá sínú ọ̀kan nínú àwọn orin ti dáfídì bẹ́ẹ̀ sì ni ó sì jẹ́ àdúrà àdúrà ti dáfídì gbà tábàwọ ẹsẹ̀ ìkíní rẹ̀ ó ní olúwa dẹ etí rẹ̀ sílẹ̀ gbọ́ ohùn mi nítorí tí èmi ṣe tálákà àti aláìní ẹsẹ̀ ìkejì pa ọkàn mi mọ́ nítorí èmi li ẹni tí ìwọ ṣe ojú rere fún ìwọ ọlọ́run mi gba ọmọ ọ̀dọ̀ rẹ tí ó gbẹ́kẹ̀lé ọ ọ̀kan nínú àwọn orin èyí tí dáfídì kọ nìyí bẹ́ẹ̀ sì ni tí a bá ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ orin yìí àwọn ohun tó bá ìgbà mu ni gbogbo ìgbà ni wọ́n bá mu ó bá gbogbo ipò nínú ayé ènìyàn mu dáfídì wípé dẹ etí sílẹ̀ yóò ní àwọn ìgbà mìíràn nínú ayé wa tá ń gbàdúrà tó dàbí ẹni pé àbọ̀lọ́run ò gbọ́ nítorí pé ọlọ́run ò tí ì ṣe é bí a ti fẹ́ kó ṣe é nítorí pé ọlọ́run ò ṣe kankan bá a ṣe fẹ́ kó ṣe kankan nítorí pé ọlọ́run ò tètè dáhùn bí àwa ti fẹ́ kó dáhùn lọ́gán tá à ń béèrè la fẹ́ kó rí bẹ́ẹ̀ ó ní àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn nínú ayé wa a dàbí ẹni wípé ọlọ́run gbàwo lọ́ọ́ rántí ìlérí rẹ nínú ayé wa ìgbàwo ni ọlọ́run ó so ohun tí a fẹ́ kó ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run alágbára sì nìyí òun máa ń so gbogbo ní àkókò tó tọ́ ènìyàn lẹ́ran ara lè máa kánjú kò kán lọ́run lójú ènìyàn ẹlẹ́ran ara lè fẹ́ kí nǹkan mìíràn ó falẹ̀ kò mú kọ́lọ́run ó fi falẹ̀ bíbélì tilẹ̀ mú kí ó dá wa lójú wípé ọlọ́run kì í ka ìjáfara dí ènìyàn ṣe ń kà á àkókò tó tọ́ àkókò tó yẹ àkókò tó dára jù lọ́lọ́run ń ṣe gbogbo a dáhùn àdúrà wa fún ìgbélékè ògo orúkọ mímọ́ rẹ̀ dáfídì náà ń rò bí ènìyàn ti ń rò ó kígbe wípé dẹ etí rẹ sílẹ̀ àbọ́lọ́run alágbára ní láti dẹ etí sílẹ̀ kó tó gbọ́ yorùbá bọ̀ yorùbá wípé alẹ́ tí kára bí ajere ni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 bá ṣe pé àwọn ènìyàn ẹlẹ́ran ara lọ fi ṣègbẹ́kẹ̀lé rẹ bíbélì mú kí ó dá wa lójú wípé bí ènìyàn bá fi ènìyàn ẹlẹ́ran ara ṣègbẹ́kẹ̀lé irú ènìyàn bẹ́ẹ̀ ó kàn ń fi ara rẹ̀ fún asán àti òṣì ènìyàn tí ó ṣe fúnni láàárọ̀ tí ó dojú alẹ́ ọjọ́ alẹ́ tá ó bójú pípọ́n rẹ̀ pàdé ènìyàn tí ó ṣe fúnni tí ó lóso ti oore náà ṣùgbọ́n dáfídì mọ̀ dájú wípé ọlọ́run yìí ọlọ́run aláàánú ni ó ní mú kí ìránṣẹ́ rẹ kí ó yọ̀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 kò sí ẹlòmíràn tó dàbí ọlọ́run alágbára ó gbẹ́kẹ̀lé ọlọ́run pé ọlọ́run yìí ẹni tó ní gbogbo agbára láyé àti lọ́run ni ní ẹsẹ̀ ìkọkànlá olúwa kọ́ mi lé ọ̀nà rẹ èmi yóò máa rìn nínú òtítọ́ rẹ mú àyà mi ṣọ̀kan láti bẹ̀rù orúkọ rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan nínú aginjù ayé ẹ̀ṣẹ̀ yìí a sábà ń sọ pé ọ̀tá mẹ́ta ni kírísítíẹ́nì ní ẹran ara ò fi wá sílẹ̀ ayé yìí àti ohun gbogbo nínú rẹ̀ tó kún fún ìwà wíwá àti àrékérekè ọ̀tá ló jẹ́ fún kírísítíánì bẹ́ẹ̀ ni èṣù kò fi kírísítíánì sílẹ̀ pẹ̀lú. nítorí náà nígbà tí dávidi ń wí pé olúwa kọ́ mi lí ọ̀nà rẹ èmi yóò sì máa rìn onírúurú ọ̀nà ló wà tó là sílẹ̀ fún ènìyàn nínú aginjù ayé ẹ̀ṣẹ̀ búburú yìí ṣùgbọ́n iye àwọn ènìyàn tọ́lọ́run ṣamọ̀nà wọn iye àwọn ènìyàn tí ọlọ́run kọ́ ní ọ̀nà rẹ̀ iye àwọn ènìyàn tí ọlọ́run tí ó pé agbára wọ̀ ló láǹfààní àti ṣe ìfẹ́ rẹ̀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 tó ṣiṣẹ́ ìyanu ohun tó dára jù ni pé kọ́tà ó wà láàyè kọ́tà ríre ènìyàn ohun tí dáfídì ń sọ ní ẹsẹ̀ kẹtàdínlógún nìyí ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé ọ̀tá ré wọ́n fẹ́ kọ́tà ó ságolo wọ́n fẹ́ kọ́tà ó dààmú wọ́n fẹ́ kọ́tà ó rí pọ́njú wọ́n fẹ́ kọ́tà ó ṣègbé tilétilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n dáfídì wòye ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé kí àwọn tí ó kórìíra mi kí ó lè rí i ohun tó dára jùlọ òun ni kọ́lọ́run ó ṣàánú fún ènìyàn ẹni tá a rò bí ẹni pé kò lè rọ́nà gbégbà kó rọ́nà gbégbà lójú àwọn alágbára nínú ayé káwọn alágbára nínú ayé mọ̀ wípé ọlọ́run rẹ̀ ọlọ́run tó ń gbàdúrà ni kí wọ́n mọ̀ wípé ọlọ́run rẹ̀ ọlọ́run tí kìí ṣàṣe ti ni ọlọ́run tí kìí ṣàṣe yọwọ́ kí wọ́n lè láǹfààní àti mọ̀ wípé ọlọ́run náà ló tó gbẹ́kẹ̀lé ìwọ ọmọ ọlọ́run tó láǹfààní àti gbọ́ ètò ìpàtàkì yìí báwo ni ìbá ti dára tó bí ọlọ́run alágbára lójú àwọn ènìyàn tó rò bí ẹni pé ó kan ṣe kan bí obìnrin tó ń gbọ́ndò kọ́lọ́run ó sì mú rírí jáde kúrò nínú àìrí fún ọ kọ́lọ́run ó lànà àbáyọ fún ọ kọ́ wá dàbí àgbàdo onúgò tó ń dàwò mọ́jú fàdìrẹ mo gbàdúrà lórúkọ jésù pé ohun ayọ̀ ohun ìyanu tó ń fojú sọ́nà fún yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ bí a ti ṣe ń parí ètò pàtàkì yìí dáfídì wípé olúwa ni ó ti ràn mí lọ́wọ́ tí ó sì ti tù mí nínú ìtùnú ọlọ́run nínú ayé tó dàrú yìí ṣe pàtàkì ayé tó gbogbo ti fọ́jú pọ̀ kí ọlọ́run ìtùnú orísun ìtùnú gbogbo kó má ṣàlàyé tu ẹnì kọ̀ọ̀kan wa nínú kó sọ wá di alágbára kó sì forí ọ̀fẹ́ fún wa láti lè tẹ̀síwájú láti máa tọ̀ lẹ́yìn bí olúwa bá ti pè ọ́ níjà nínú ètò pàtàkì yìí tí ọ̀rẹ́ àìrísí ti bùkún fún ọkàn rẹ ṣe alábàápín ìpèníjà àti ìbùkún àkókò pẹ̀lú wa kọ̀wé sí olùdámọ̀ràn ilé ìgba ohùn sílẹ̀ ti ECWA SIM PMB five oh four ìgbàjà Kwara State Nigeria tí nínú rẹ̀ ìmọ̀ sọ̀lágídí agbọ́lá ló ń dágbére fún yín wípé etí ti yín ò ní kàtúngbọ́ ẹnu tèmi náà ò ní kàtúnsọ ó dìgbà kan náà ọlọ́run tó pọ̀ nípa àti agbára ayìnyín lógo nítorí pé ẹ ti tún bá wa sọ̀rọ̀ olúwa ẹ ṣe é nítorí òtítọ́ ọ̀rọ̀ yín jọ̀wọ́ ọlọ́run sọ wá da lágbára láti lè túbọ̀ máa sìn yín àti kí ìgbé ayé wa pẹ̀lú ìrìn àjò wa ojoojúmọ́ kí ó lè fi ògo fún orúkọ mímọ́ yín ní orúkọ jésù kristi olùgbàlà wa àmín. bí jésù bá ti bùkún fún yín ẹ má gbàgbé láti kọ̀wé ránṣẹ́ sí wa lórí ímeèlì wa elwastudio ìgbàjà at dot com elwa studio ìgbàjà àti yahoo.com tàbí àpò ìfìwéránṣẹ́ elwa recording studio pmb five oh four ìgbàjà kwara state ẹ sì tún lè pè wá sórí ẹ̀rọ ìléwọ́ wa òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin Okan, àrún ẹ̀sán èje ọ̀kan èje àti èjì zero eight one four one five nine seven one seven two àbọ̀ ló tún dà kí jésù kristi ṣe aláàbò lórí wa àmín.